وعلى جنوبهم ẹni àwẹ̀ dé mùsùlùmí ni kò wá gbààwẹ̀ ẹni wọn ń pèrún lójoojúmọ́ bá wa kí sóun ní na tí ọlọ́run ọkọ tí ó gba àwẹ̀ ní àwọn apáyàwó ẹ̀ láti pé tó márùn tó di gbà sóun ní apáyàwó ẹ̀ láti ọkọ gan ní ọgbà yìí. الذين يذكرون الله الذين يذكرون الله قياما وقعودا ọlọ́run láwọn tí mo wí bí wọ́n bá dìde ìrántí wa ni bí wọ́n bá jókòó ìrántí wa ni kódà wà á lájú nóbìhìn bí wọ́n bá ń bẹ lórí bẹ́ẹ̀dì wọn tó rún ọ̀bá tí kùn wọ́n wọ́n tún rántí wa. ẹni tọ́lọ́wọ̀n ò ní fẹ́rí jìn òun lẹ́ni tọ́rántí ẹ̀ṣẹ̀ tí ń rẹ́rìn ọ̀ràn tí àwọn ẹsẹ̀ tó ṣẹ̀ ọwọ́ ayé rẹ̀ pé ah <laughs> bàtà ń bẹ́ ń sàmọ̀ rí láàyè àrùn yàn láyé ah ó tún wá bú ẹ̀rì sẹ́ni pé ọ̀rọ̀ ń pààyàn lẹ́rìí lóòótọ́ ó wo ìyá tí ń ta kínní tí ń lọ wá ní ah ah màmá sọlá náà ni wọn lọ báyìí lẹ́nìkan òwò mọ́ yìí àmà dára lára àwọn ìyá sọlá yìí ah ìyá sọlá náà ń wo rẹ̀ ẹ̀yin náà ẹ máa rántí àwọn tó dára rárá yín ẹ jẹ ìyálà yáyà lọ́dọ̀ ọlọ́jọ́ àlùkìyàmọ́. alladhina yaskuruna Allah kiya. bọ́n bá tún bẹ lórí bẹ́ẹ̀dì wọn tóun náà ti kùn wọn èyí tí wọn fi rántí pé ok àdíjà mo ti ṣe yíyún bí ẹ̀mẹ́rin múlíká ọwọ́ mi ò tí ì bá yíyún àdísà ìtẹ̀lẹ̀ yíyún mọ́ bẹ́ẹ̀ náà ló ka irú ibú tó ṣe wájú ọlọ́run. wàhálà jùnú bí àwọn afa kan tún bẹ ní sin wọn kó dọ̀tí gbogbo àwọn tá a jókòó yìí la àfikọ́ lọ́wọ́n bá wa kókó wọn kú òun lẹ̀kọ́ ọmọ lọ wá wá àwọn apá àwọn ó sì gbẹrẹ fún ná táwọn bá sin fún tán yọọ máa ra dúró fúnjọ márùn lọ́dọ̀ ọkọ ẹ ọkọ gbọ́dọ̀ súnmọ́ àwọn làwọn ó lo nǹkan náà fún lẹ́ẹ̀márùn ẹ dákun bẹ́yìn bá wa lo yàwó yàwó lẹ́ẹ̀márùn kí ló kù mọ́nú ṣọ́ọ̀bù ẹ wà àwọn àfa àsàmọ́nì àwọn àdánwò àfa ọlọ́ọ̀ ké wọn tí ó ké náà ọlọ́run ò sì fàlùbáríkà sí fún kó sì máa fa tẹ̀sùn báyìí kọ́lọ́run ò lè fàlùbáríkà sí ìsìnkú ìdáyé rú. sẹ́rù yìí ní ọ̀nà tí ọlọ́run. yaskuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubihim lórí bẹ́ẹ̀dì wọn wọ́n tún rántí àwọ̀ ọlọ́run wọ́n dákẹ́ lọ yéé wọ́n rò nípò láti dákìní dágbádáwo wa yatafakkaruna فتفكرون في خلق السماوات والأرض ìdákẹ́ wọn ìdákẹ́ wọn lọ́gbọ́n yín ìyájú wọn aláìrorun sùn lórí bẹ́ẹ̀dì wọn tí wọ́n bá dákẹ́ tatafakkaruna fi khalqi samawati wal ard wọ́n ṣe tàfàkùrì nípa ọlọ́run pé aa ah, ah, sánmọ́ni sábà bigayri amadin tarawnaha sánmọ́ni méje láàrin eléyìí táwa ń wò yìí sẹ́lẹ̀ kejì ìrìn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọdún ni wọ́tọ̀ bá wá ń pè wọ́n lànà bí lọ ogun sáwọn méjèèjì lọ ọwọ́ dọ́dọ̀ lọ́hùn láàrin kílẹ̀ tó mọ́ tọ̀ bá gbà ẹ wá wo rọ́kẹ́tì nísìn wọ́n ó dèrò àwọn ọmọ náà nísìn láàrin ìṣẹ́jú márùn-ún wọ́n parí ogun sáwọn méjèèjì. wọ́n ti ń lọ ọ̀ra lẹ̀ níbi òṣùpá nísìn níbi òṣùpá níbi moon àwọn olówó ti ń lọ ọ̀ra lẹ̀ pé bẹ́ẹ̀ bá bálùkì àmọ̀ bá ti tó tẹ́ bá para yín tán nìyí torí wọ́n láwọn ó ju kinní kan nuclear weapon àbí kí wọ́n ń gbè wọ́n láwọn ó ju àwo ti lọ kí tó ju ẹ̀yin tẹ́ ẹ bá sẹ́kù lẹ́ẹ̀mọ jáàbò etí àbò ojú àbò ọmú. ńgbà wọn ti ń pa àwọn ojú làwọn olówó inú àwọn òyìnbó àwọn bírọ ní àwọn àwọn kankan ti ń lọ ọ̀ra lẹ̀ níbi òṣùpá wàláì wọn ti ń lọ ọ̀ra lẹ̀ sọ̀hún ó sì kọ́lé síbẹ̀. nígbà tí ń múra tẹ́ ẹ ju kínní yín wọn lẹ́yìn tẹ́ ẹ bá sẹ́kù ń bẹ́ ẹ máa wà ń bẹ́ ẹ wá wòjọ́ náà ẹ wá wo sánmà méjèèje wọn máa wá ronú pẹ́ yatafakkaruna fi khalqi samawati wal ardi wọn máa rúkẹ́ bò lọ́lọ́run ti da wọn tún máa wá wo lẹ́lẹ̀ àwọn yẹ̀pẹ̀ kan bẹ́nu lẹ́lẹ̀ yìí ẹ máa rántí ọlọ́run ẹ máa wo gbogbo kankan máa fi rántí ọlọ́run àwọn yẹ̀pẹ̀ kan bẹ́nu lẹ́lẹ̀ yìí kò ẹ bá ń gbẹ lọ ẹ kàn red bẹ́ẹ̀ ń bá ń gbẹ ẹ kàn àwọn òkúta kan à ń pè yín òní kan kan fi ń ṣe bẹ́ẹ̀ òkúta níbà ń wúlò fún wa bẹ́ẹ̀ ń bá ń gbẹ lọ ẹ̀ tún ka wọn kan wọ́n ń pè yín diamond òkúta níbà owó ní jásí o bẹ́ẹ̀ ń bá ń gbẹ lọ ẹ̀ tún kan kankan wọ́n ń pè ní gold òkúta ní lọ́dọ̀ ọlọ́mùbá inú lẹ́lẹ̀ ẹ̀yọ̀kan yìí náà wọ́n máa gbẹ bẹ́ẹ̀ ẹ̀ rè pọ́ńbì kan ọlọ́mùbá wọn Koko Zaria àṣẹ wọ́n ti rè pọ́ńlù wọn báyà Koko Zaria àbá ti rí pé wọ́n ti ń wakọ̀ òun nísìnyí wọ́n kú olóko yìí ni wọ́n lọ òun ni wọ́n tún lọ jẹ mọ́níjà sọ́hún ẹ bá tún gbowó epo díẹ̀ wọ́n tún máa bọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n á répo ọ̀hún kini wọ́n ti wọ́n á répo ọ̀hún kí tó bẹ́ẹ̀ náà là ń jìyà èyí ṣe tí òjá gbádùn nú ayé kẹfà máa takú nínú wọlé aleikum àwọn àfáà tí wọ́n ti lọ wọ́n gbádùn ayé wọn wọ́n jẹ tí wọ́n fẹ́ wọ́n mu tí wọ́n fẹ́ wọ́n ọwọ́ sọ kí wọ́n kó ogun ẹ̀rú ra wọn kí wọ́n wá kó sẹ́sì bíi tiwa wọ̀nyí àwọn ò ṣe bẹ́ẹ̀ ìtumọ̀ bá rí náà wọ́n wọ̀ ọlọ́run sì ń gbàrún tí wọ́n bá kí ọlọ́run sì ń gbààwẹ̀ tí wọ́n bá gbà torí pé wọ́n ń ṣe gbogbo ẹ̀ bí takuwọ́lá pẹ̀lú bẹ̀rù ọlọ́run ẹ wá wà wá tòní ìbẹ̀rù ọlọ́run dà àfa alásàlátù ẹ̀ńtọ́ wa sàsàlátù àwọn àyàtọ̀ náà láwọn wa sàsàlátù yìí eríṣiríṣi ni wọ́n bàbá fi gbogbo wọn dá ọgọ́rùn-ún àmọ́ rí nǹkan bíi fifty percent nínú wọn tó yẹ pé àsàlátù lọ́ba wa àwọn kan sì bá fásán wa nígbà yẹn ńlá àsàlátù tó wà lọ wọlé oníhó gbàǹgbà báyìí ọlọ bí kìíní kó kìíní ìdajì là ń wò dájú àbátan wá ń gbé ẹ máa jó sọlí aláàmù madu sọlí aláàmù ọ̀sà bẹ̀rẹ̀ bọ́bà jù. níbi wàhálà ti ṣẹlẹ̀ ní bọ́lọ́hún ṣe bu ẹlòmíì tó bẹ́ẹ̀ náà lè lọ wọlé èsì oníhò wà dúdú tọ́lọ́hún bù ọ bí ẹ bá ṣe pé wọn náà jọ tọ ọlọ́hún ọlọ́ àsàlátù ó sì mọ tọ́lọ́hún bù ọ ṣé kò yẹ kọ́ pákéjì ẹ̀ káàfọ́ ọmọ rí nǹkan kan ẹ̀ láwọn àfa ń dá wà ẹni wọ́n ń dá wà lálẹ́ sọ́dọ̀ àwọn àfa ọwọ́ amúra wájú ló sì lọ́ọ́ dúró sí wọn è bẹ̀rẹ̀ ló ti ń jó o ti bẹ̀rẹ̀ tán lẹ̀ sọ́ọ́lì alámù wọn àfàwọn wò pé ah alámù wọn máa dùn sọ́ọ́lì adúrú eléyìí ẹ jìyà lọ́dọ̀ ọlọ́run. fatafakkaruna fi khalqi samawati wal ardi. ẹ wo iye ọmọ tẹ́ bí bàbá kọ́ ló ẹrù mọ́ wọn lọ́wọ́ ni bàbá dáràn ó kó mọ́ ọlọ́mọ akọmọ ọlọmọ lọ gbáà àṣírí ti bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ẹjọ́ ni alọ́wọ́ òun méjèèjì ọmọ lòun ègbé ìwọ jẹ̀bi tó fi gbọ́mọ langidi wọ́n dànù lérú ọmọ ọlọ́mọ tọ̀tún wọ́n gbé fósì tòsì wọ́n gbé fún gbogbo ẹ̀ yóò tún wá dáná fẹ́ni tí ń gbàwẹ̀ ẹwà dánwò lọ́dọ̀ ọlọ́run ta ló láwẹ̀ mọ́ ta ló ń sọ. àfi kọ́lọ́hún kọ́lọ́hún kọ́sàánú wa kọ́ gbantá a bá ṣe ìyàwó tó rí ọ̀bọ̀ dáná ń bọ́ lọ́mọ tó ti rí oyún olóyún ní bẹ́ẹ̀ ń kún ìyàwó rẹ̀ ìwọ náà sì ń sùn lóyún olóyún ó yíwọ́ tán lọ́dọ̀ àlè ẹ̀ lọ́hùn ó sì wáá bí sínú létí ẹ ó sì kó ó sì ń jẹ́ bàbá ọmọ ọlọ́mọ ń sì ń wú ọ pé ọ̀sán ń tọ́jú ọmọ bàbá tìpá yìí ni bàbá tìpá náà sì ń sọ pé bá pàdé ara wọn lọ́yà bá gbàgbé <laughs> ọ̀rọ̀ mi rẹ̀ díwájú ọlọ́run ọmọ mi ọlọ́gbọ́n mi fọkọ̀ rẹ̀ á ní àwa ṣe é wí o tiẹ̀ máa mú wá kí n máa rí lẹ́kọ̀ọ́ kan ebe òun náà ló gbé báàgì lọ́wọ́ lẹ́yìn ah, àbátìbọ̀ máa wò mi o àmọ́ kò ṣeé gbà tá à ń dàrú rẹ bẹ́ẹ̀ àwọn ni anabi níjọ́ tó ń Isra wal Mi'raj ààrẹ ni yorùbá ní Muhammad. sallallahu alayhi wa sallam. ẹ má jẹ́ àwọn kírísítẹ́nì ọmọ bíi tiwa ẹ tún wílẹ̀ kan sí. sallallahu alayhi wa sallam. ẹ wí ẹlẹ́ẹ̀kẹta bí ká anabi ó dìde. sallallahu alayhi wa sallam. ó nígbà tí mo lọ Isra wal Mi'raj èmi ànábì ọlọ́run ní kí n máa inspect gbogbo nǹkan mo lọ mo lọ mo àlìjẹ́nà mo wo bẹ̀ ngbà mo dé Jahannama èmi ànábì tí wọ́n sílẹ̀kùn Jahannama fún mi obìnrin ní ọ̀pọ̀ mbẹ́njú àlùkìyàmà ànábì ló wí bẹ́ẹ̀ ngbà lọ tọ́tọ́ pé àfa wa láwọn obìnrin eré ọ̀dà níbi abáde lónìí àwọn obìnrin wọn bá a débẹ̀ níbi ayédè lónìí tí gbogbo nǹkan díjú ọkùnrin mi ìdólè ìyàwó ẹ̀ ló sùn débẹ̀ bá fún ìyàwó one thousand owó ọbẹ̀ owó ọbẹ̀ náà ni à ah, ìgbà yẹn ti ṣe nu mo sì léyà lọ́dọ̀ yín dé wàláhì mo sì ọ́ fẹ́ ni ọkọ náà mọ̀ wá wọ́nà bí ó ṣe tẹ́ lọ́rùn ọkọ mọ̀ wọ́nà bí ó ṣe tẹ́ lọ́rùn ó di kọ́ mọ̀ lọ sí ti ọ̀dà ọkọ mi ò ta tẹ́tẹ́ bàbá jẹ̀bú tẹ̀ ń ta ìyàwó ẹ̀ ló sun débẹ̀ òun náà wá di bàbá jẹ̀bú sámú bàbá sùn yóò sì tabali as-salatu khairu minan naum tẹ̀yìn máa ṣe ìrànlọ́tọ́ bá yájú pé two plus two direct ìyàwó wa pé mo rò pé ń si èrè fa direct wọn gbé as-salatu ní yàda rẹ̀ yóò pé ẹ̀ mọ̀ àmọ̀ ẹ̀ mo sì rànán ni o sì kó o pé la ilaha illallah ma ẹni bá gbọ́ Ọlọ́run gbọ́ ní ìkóni la ilaha illallah. la ilaha illallah. ààrẹ ni wí dáadáa. la ilaha illallah. ẹ wí ẹlẹ́kẹta dáadáa. la ilaha illallah. ara pọ̀ lọ́dọ̀ Ọlọ́run ta ló lóun bọ́ lọ́dọ̀ Ọlọ́run ẹlọ́luwa rẹ̀ jáde ẹ̀yà wọn àfa àtàn ti lọ àtàwọn tó sẹ́kù fún wa ní sinna tá a tún bẹ lábẹ́ bòógì wọn ta ló lóun mọ́ manzal ladhi ma sa akattu. Hmm. manzal ladhi ma sa akattu wa man lahul husna faqat. talẹ̀ tó ṣe pé ń bẹ láyé kọ́ wá ṣe àyídárí ẹ pè jáde kọ́ wá wí manzal ladhi. ọkọ̀ wo ní bẹnu ayé tó ogun àyà aláyàrí àfàyàyàwó rẹ lẹ́yìn àwọn bàbá wa yìí nìkan. mọ́sálàdì mọ́sá àkọ́tún wàmẹ́lẹ́hùn hùsùn àfàkọ́t. láyìí la wàláyé gbogbo wa á jẹ kí sáyà lọ́dọ̀ ọlọ́run. mọ́sálàdì mọ́sá. ẹ jama ẹni sallallahu alayhi wa sallam wáàsí etí ń bá ń lọ làáfi ṣe àwọn kan ní Buhari ń pààyàn lẹ́rìn mo ní ẹ ní sẹ́ǹsì ni àwọn tó ṣe é tí wọ́n sunkún gbà tiwọn ayé ẹjọ́ náà ìbẹ̀rù Ọlọ́run ó sùn tí kálukú nulẹ̀ ni ìbẹ̀rù Ọlọ́run ti kẹ́rù ní sọ ti wọ mọ́tò ó ti lọ ẹ ti ń bá wa ń ṣẹlẹ̀ nínú ayé bí wàásì rẹ bá le jù nísìnyí òní rẹ ní tí ẹ gbọ̀n wọn pé wo ojú wàásì tí àwọn ti le jù òní mọ kíní kan sọta pé wọn pé wọn mọ wọ náà iná ní ọmọ dákọ nísìn ah, bẹ́ẹ̀ bá ti ń ṣe wáàtí fún yín nísìn tẹ́bi náà ń sunkún táyì náà ń sunkún ó pé ẹ àfẹ́ bíi ti máa ń sunnù èwo lẹ́wà ni a ṣe ń bẹ̀ èyí tún wá bẹ́ẹ̀ èmi ti wá gbọ́n àwọn ọ̀dọ́ wọ̀nyí ẹni tí ó dùn mọ́ wọn á sọ ẹni tí wọ́n ń ṣe wọ́n á kìbọnú ẹ̀rín wọ́n tún dákẹ́ wọ́n tún gbọ́ àmọ́ kọ́mọ̀ bá wà bọ́rìn yín tún ju ẹ̀rín sí ẹ̀yin tẹ́ bá wà ní tẹ̀ ń gbé yà wọ́n ẹ̀mọ́ pa ẹ̀rẹ́ ni eré ibà yá yín ọ̀dà. mẹ́sàlẹ́bí mẹ́sàkàtàn. abẹ́sù buhari láì tani bẹnu ayé tí ọ̀sà ìdarí ẹni ọ̀nàwọ́ ẹni ọ̀nàwọ́ ayà kan alukura nísìnyí gbọ́dọ̀ ké bí bá ké ọkùnrin tó jòkó tí ọ yóò bínú nínú aláburú ayé kùránì ròyìn wọn nísìnyí bẹnu kùránì mi bá kébẹ̀ nísìnyí yóò ń de láàrin wa níyì àmọ́ ànábì ni ẹ ti ju wọn torí pé dé àlùkùránì lárúbáwá ẹ òun ànábì lárúbáwá lọ́gà tẹ́ sọ lálìjánná abágẹ́gẹ́ ẹ fẹ́ràn ẹ fẹ́ràn lárúbáwá torí nǹkan mẹ́ta ẹ fẹ́ràn wọn. اميان نبي لاروباوا والقران عربي قران تنكي لارو اري الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتذكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار lárúbáwá ni ọlọ́run kọ́kẹ́ wa rásìmù aláàyá. àmín. ẹnìkan ẹ̀sán mi jàmá. àmín. wa rásìmù aláàyá ńgbà wọn fẹ́ parí ní Cairo tí wọn kéwu tán ọwọ́ akú ṣàfàwì ṣàfàwì tẹ́ ké kúránì a àwọn tó ti jòkó tí ọ yìí abasubuwa n'ala la àwọn tó jòkó tí ọ yìí ń bò ṣe wọn ni kò sí ní tí òye wọn bẹ́ẹ̀ wọ́n fẹ́ẹ̀ tóbi méjìlá kàn ó jòkó wájú wọn báyìí eléyàwó kébi báyìí kó wọn bàbá wa arásìmọ̀ aláya ọlọ́run bá a kẹ́ wọn wọ́n ní bẹ́lẹ̀ ìbádéwájú wọn yọ màá lọ lóhùn wọn àwọn tó yẹ pé àwọn wọn lóhùn àwọn mi ńlá wọn pé hmm, fi àkàtà òrí ké ah, ó lè yàn bí méjìlá ti ń jáde wọ́n ń gbé wọn òrí ké wọ́n níbi àwọn jòkó àwọn ọ̀gbẹ́ ọlọ́run o kí àwọn fi kéwì gbogbo àwọn tó mọ̀ ké dẹ̀ ni tí wọ́n tún lóhùn tó dùn bíi tiwọn ni wọ́n gbé wọn òrí ké bàbá arásìmọ̀ aláya nígbà táwọn wọlé wọ́n ní alhamdulilayi rabili alamin wọn ni sah sah sah. ṣé ohun ni èso ohun wọn. àmọ́ wọ́n gbádùn bá a bá ti pé. a'udhu billahi minash shaytanir rajim. wọ́n ní sá àìjìlẹ̀ kẹrẹ́ à tuntun wí. làwọn tó ní a'udhu billahi minash shaytanir بسم الله rahim. wọ́n ní aa ah, mi'a filimia. Allahu akbar. ẹ̀rí nǹkan 100 olùwà hundred máa jáde lọ ọ parí wọ́n nígbà táwọn awárí táwọn awá so etí agbọ́dá pé ẹ̀yin tẹ̀ ń dùn ún lóhùn àwọn òlò lárúbáwá ń tà wọn Ìlọrin làwọn lò. wọ́n ti wá jókòó tì yìí ẹni ó burú tó wọn ò sí. ìgbọ́dọ̀ fàáyà òun ni kò ní rẹ́ni sí mi mọ́ àmọ́ anábì ní kẹ́ fẹ́ràn wọn èmi anábì lárúbáwá ni mi kuranu tẹ̀ ń ké lárúbáwá ni ọ̀rọ̀ àwa tá a sọ lálìjẹ́nà èdè tá a sọ ńbẹ lárúbáwá ni ẹ fẹ́ràn wọn torí ẹ ẹ rí báwọn torí ẹ láfi máa bù kí wọn torí náà ẹ jàmbá ẹ gbà fọlọ́hún baba ṣe amadu sheriff dín wọ́n gbà fọlọ́hún lẹ́yìn wọn fi dá báyìí wọ́n gbà fọlọ́hún la fi wá pé lórí ìdúró nítorí tiwọn báyìí. bàbá wa Sheikh Ahmed Sharif wọ́n jupá ju sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run wọ́n lo ayé wọn pẹ̀lú ìṣètò ọlọ́run wọ́n lo ayé wọn pẹ̀lú kí ayé nílò pé ọlọ́run ọ̀fẹ́ yìí èyí ọlọ́run fẹ́ láyé náà fi wá ń da fún gbogbo ntọ́jáde lára wọn látọ̀rọ̀ àfa subhana. rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala mursalin walhamdulilayi rabbil alamin. jalajala ìlú ìjọba olúwa sọlùwálé ìlú ìlú táwọn òjíṣẹ́ alágùnmọ̀ sọ́ọ̀lì ìlú ti muhammad ṣàmàṣà ṣàmàṣà ṣáàmà ṣáàdì àmàdà ṣẹ̀rífì jálájálá ìlú ní kápá olóòwà Allahumma salli níta. Allahumma salli ní ti mọ̀kànmá ṣáàmà ṣá ṣáàmà ṣá ṣáàmà ṣáàdì. fíṣàrí ti dìde dúró fíṣàrí ti bẹ̀rẹ̀ mọ́lẹ̀ fíṣàrí ti bẹ̀rẹ̀ mọ́lẹ̀ àfíṣàrí ti ṣàdúrà báyìí. bàbá ńlá sẹ́yìn ilé ẹsẹ̀ yìí ni bàbá o bíẹ̀kú bíẹ̀kú ló ń ṣe gbére fáwọn ọ̀tá yìí bí wọ́n fọ bí ọ̀fọ̀ ní sàparò kò kí ìṣọ̀fọ̀ ọ̀rọ̀ Yorùbá ni bàbá o aṣọ òbúra òkè lákò táǹkì òkè ní kọ̀ńdọ́tọ̀ bí kọ̀ńdọ́tọ̀ bá súnlé ẹnu wọn máa sùn tani bàbá àwọn ọ̀tá yóò nírí jẹ wọn ò nírí mu wọn ò nírí ná wọn ò nírí lò ìlọsíwájú wọn ò ní lọ déédéé ẹ̀yẹ yìí lọ́la mustapha muhammadu sallallahu bàbá o ẹ ó yẹ bá pé ó yá ó yá ẹ bá pé bàbá mi bọ́sà ẹ pé bàbá musa ẹ pé bàbá musa ẹ pé bàbá musa ẹ pé bàbá musa ṣé kúkú bá rí wàá rí ọmọ mi. o. ta ni ah. Ah, ta ló máa ájì àbáṣì olówó kékeré. Ah, èmi mọ̀ olówó tó fowó ṣàánú. ájì àbáṣì kò ṣeé pa ìkítọ́ lọ́wọ́ lórí kò ní wo. ájì àbáṣì ó ṣèwọ̀ onípa sẹ́yìn catholic aláàtì onílé iṣẹ́ ni o. iwájú iwájú ló máa ma lọ onípadà sẹ́yìn lọ́la oníṣẹ́ ńlá. ájì àbáṣì èèyàn mi lẹ́lẹ́ ni wà láì kò ní kú láíláí àbáàsì àbáàsì àbáàsì ni àbáàsì ni lọ́jọ́ tí o sì kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ ha olùpàlẹ́yìn ọ̀làmù kan má tó bàbà fà ó dáná bóyá chukwu náà gàzá. àwọn yíbò wọn bẹ́ẹ̀ bíi àtẹ̀kọ́ wò wọ́n kí la ṣe ẹ jẹ́ fún wọn ní tiwọn náà wọ́n yà ṣùkú nàgàzà yìí mẹ́sà yóò nà dìyọ́mà mẹ́sà yóò nà dìyọ́mà lẹ́bùrọ̀ wọ́n yà ṣùkú nàgàzà kàkàkí o. lè kú láíláí lọ́la oníṣẹ́ ńlá. ẹ jẹ́ kó máa yé wọn o báwa la dùn wáyé. kò yé wọn báwa la dùn wáyé. ọba sẹ́yìn mi ò fẹ́ pẹ́ mi ò fẹ́ pẹ́ mi ò fẹ́ pẹ́. ẹ kó máa yé wọn báwa la dùn wáyé. kò yé wọn báwa la dùn wáyé. ẹ̀sìn ìdúmú pọ̀ ẹ̀yìn mú mi ní ẹ̀ṣẹ̀ fẹsẹ̀ wá rílẹ̀ ká má kó bínú rẹ̀. ẹ̀sìn inú púpọ̀ ẹ̀yin mú mi ní ẹ ṣe fẹsẹ̀ wá rílẹ̀ ká má kó bínú rẹ̀. mo kí bàbá wa. ràìtú kàmáàlà lílùwọ̀sí láti ṣàkíyà. لدى الهود سلطانا ليوم ولا هاكر Bọ́lá Ake. Hamida Lahu Tajun wa kun wakati man mukọ̀dà sàṣìrì rọ̀kìbà fìlímọ́sọ yìí ni ẹ̀sìn yìí dùn púpọ̀. Ẹyin wo mi ní ẹ̀ṣẹ̀? Bẹ̀sẹ̀ wá nílẹ̀ ká má kó mi nù rẹ̀. Ẹ̀sìn yìí dùn púpọ̀ ẹyin mú mi ní ẹ̀ṣẹ̀. Bẹ̀sẹ̀ wá nílẹ̀ ká má kó mi nù rẹ̀. Màá sọ pé mo lọ lọ́hùn o. oṣù bí ìdíyẹ òde ọlọ́run adé. sàlámù aláàmọ̀ nkọ́lá yàrá bíi húmọ́tì. ràìtù kàmáàlà ṣéhù bukari lílì wọ́sílá ti sàkíyàn làdálà ó di sultan àlìyẹ́wò mi wàlá hákìrì. حميد له تاج وهاك وقاتما مقدس سري ركيبا في المزايا كأس لوني يدو بدا شيخ بكاري كأس لوني يدو بدا كأس لوني يدو كتري كي أشانه كابلوه كرابابا كتري كي أتوكو كاجي كسالا إيمان كانتيو سيدو كبار ṣe. fẹsẹ̀ wa nílẹ̀ ká má gbòòlù inú rẹ. sọlọ ala nabi yeli karim. sallallahu alayhi wa sallam. ṣáá. mashad. ẹ pariwo ṣáá. mashad. Ah, kò ṣáwọ ọmọ masadi ń bíbá. ní ọlá ṣáá. mashad. mashad. fáwọn. aṣọ rire. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ fọlọ́hún ọba o sọ̀rọ̀ àdọ́jọ́ ní. àwa dúpẹ́ fọlọ́hún ọba o tó sọ̀rọ̀ àdọ́jọ́ ní láàyè alihamdulilayi. àsìkò ti lọ ṣùgbọ́n àsìkò lè lọ káwa mọ̀ ṣètò mú kí bàbá wa khalifa àṣẹ ìṣubú àná láàyò kọ́lọ́njẹ́ kẹ́mi ogun kan lọ́la Muhammad Wálé o mo kí bàbá mi Ṣéhù Buhari ọmọ Musa jí kò bí kò ní rẹ̀ yìí o lọ́la Muhammad Wálé o. ó yá ta ló ń fẹ́ sá mọ̀sáàdì o àwa ń fẹ́ mọ̀sáàdì o àwa ti gbọ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀ adẹ̀ ti àwa ti gbà àlìjọ́nà ní tiwa. ta ló ń fẹ́ sámọ̀ sáàdì o àwa ń fẹ́ sámọ̀ sáàdì o àwa ti kọ́ ọ̀rọ̀ ẹ̀dùn rẹ̀ adé ti kọ́ àwa ti gbà adé ìjọ́nà ní tiwa. ẹni bá ń fẹ́ sámọ̀ o tó bá tẹ́lẹ̀ mọ̀ o tó bá gbọ́ ọ̀rọ̀ ẹ̀dùn rẹ̀ adé ìjọ́nà ní tiwa bàbá mi sá mọ́ sáàdì àwọn làkọ́kọ́ ẹni tá a mọ̀ nílẹ̀ yìí o tó kọ́ ọkọ sọ pé kò sẹ́bọ kò sógun kun ọlọ́run nìkan ló ń bẹ o sámọ̀ ni ta ló ń fẹ́ sámọ̀ o. àwa ń fẹ́ sámọ̀ o. àwa ti kọ́ ẹ̀dùn rẹ̀ àdẹ̀ ti kọ́ àwa ti gbà àlejò náà tètè wá ṣe pa ikú láyé o ababa, muhammadu àbábá èrè òkè mẹ́fà lẹ́gbàjì àwa ò bá kan láyé mọ́. ẹni bẹ́ẹ̀ sórí rẹ̀ ò gbọ́gbọ́ lọ́hùn gbọ́ ẹni bẹ́ẹ̀ sórí rẹ̀ ò gbọ́gbọ́ lọ́hùn gbọ́ ẹni gbọ́ lọ́hùn gbọ́ kò ní jìyà láyé ẹni gbọ́ lọ́hùn gbọ́ kò ní jìyà lọ́rùn èmi fẹ́ sòrèrè mo gbọ́ lòun gbọ́ o. balógun àdínì ẹ máa olè máa rọra láti jìnnà jọ̀dún àwọn tiwọn ni. ẹni gbọ́ lọ́run kọ́ kò ní jìyà lọ́rùn èmi. ẹ wo bó ṣe rántí bàbá wa ṣe àmọ́ràn ṣe rí fi ọmọ ọláfi mi hàn nílùú Òṣogbo ọlá nílé bá bàbá wọn ọlá nílé mọ̀mọ́ wọn ṣé wàá máa dá sẹ́rẹ̀ èfè ajá ìbá bàbá rẹ̀. àní ẹni bẹ sórí ẹ̀rẹ̀ gbọ́gbọ́ lọ́wọ́ ẹni gbọ́ lọ́wọ́ gbọ́ òfòníjì ẹni gbọ́ lọ́wọ́ wọ́ olùfọkànsí àdínì. bàbá mi sámọ sáàdì bàbá gbọ́ lọ́wọ́ gbọ́ wọ́n gbà bá fún Muhammad aṣíwájú ẹ̀dá bàbá gbáyé ṣe rere olójáyé ẹ̀wọ̀n ó sì tún yẹ mọ́ sáàdì lọ́jọ́ tí bàbá kú ewèrò bó ṣe lọ́ọ́ bìbá nílùú Òṣogbo. ẹni fẹ́ sórí rẹ̀ tó bọ̀ lọ́wọ́ gbọ́. àní ẹni fẹ́ sórí rẹ̀. mi sọ́mọ́sàdì làkọ́kọ́ òjíṣẹ́ ẹni tó lọ́hùn bẹ́ẹ̀ dìde nílẹ̀ Yorùbá wa tó sọ wípé kò sẹ́yìn. mọ́ àní ẹ̀tẹ̀lé subhanallahi àlè fàmọ́sáàdì yóò rọ̀ yín lọ́rùn yóò tó yín lára. ọba mi o ọba ọba aláwùyí gangan náà ni bí mo bá kẹ́kọ̀ọ́ aláwùn tán máa pe Muhammadu mi Adéwálé Ọláwálé Aṣíwájú bá barúkọ ya ni wọ́n mọ̀ pé lójoojúmọ́ gbogbo jàmá mi tẹ́ ò bá bá Muhammadu jà ẹ jẹ́ ká yòǹbó ní. sallallahu alaihi wasallam sọ ife tèmi ni sọ́ọ̀sẹ̀ ajamọ̀rú fatu mo kí olórí ògo ká fata àfàmìtẹ̀ mi wù ọmọ adémọ́lá ajísẹ̀ mi wù mo kí yín ọlọ́njẹ́ kárí pẹ́búwọlá muhammadu ọmọ amina ẹ jẹ́ ká jọ wí sọ wípé muhammadu náà nìyọ̀. be now. so.